بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وتابعين لهم بإحسان إلى يوم الدين هذا قسم لهم أن يباتي ادواني إدينا أن يباتي أسوالس لاني إدينا أن جمسلمين ó tún ṣàwá lẹ́sà lábẹ́ ìjẹ́ mùsùlùmí à ń jẹ́ni tí ó mọ tí ó yẹ ká ṣe nínú islam ojúṣe wa gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀dálẹ́ mọ́mọ́ ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá ṣe àánú rẹ̀ tí ó dáadáa ro ìfàpé òfin déènì ọlọ́run jẹ́ kó gbẹ́sìn yìí ẹni bá gbẹ́sìn yìí nínú islam yìí òun náà ní ọlọ́run rò dáadáa rò bẹ́ẹ̀ bá ń jẹ́ mùsùlùmí kẹ́sìn ò bá yé orí ọlọ́run bọ̀ tí ìtò lọ́wọ́ nínú ìsìláàmù tó ń ṣe ìtí sì ń jó lórí pé ọlọ́run ń ṣe oore fún tó yàn gbẹ́sìn yé lákọ̀ọ́kọ́ jùlọ ní kí èèyàn gbọ́rọ̀ ọlọ́run ọba yé fún jẹ́ Al-Qur'anul ìgbọ́rọ̀ ọlọ́run ọba yé òun ni ó tíyàn lọ́gbọ̀ngbà lọ́bí kí èèyàn mọ̀ nípa súnà náà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ọlọ́run ọba náà náà làwọn ń ṣe àlàyé rẹ̀ fúnra wa nínú rọmọdọ́nù tàwà yìí adọ́lọ́bà subhanahu wa ta'ala gbogbo ikí àti ń ṣebò wá látẹ̀yìn tàṣì tí ń gbọ́ bẹ́ẹ̀ ọlọ́njẹ́ yé wa ó bá yé wa járí lò tàùsírè tà ń ṣe lọ́wọ́ yìí mọ́ṣe láṣe mọ́ fún wa nínú ọdún yìí lẹ́yìn rọmọdọ́nù náà jù lè tẹ̀síwájú bẹ́ẹ̀ já sọ̀pọ̀lọpọ̀ abadi ayà 64 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب لم تحاسبون فيما تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعلمون ها أنتم هؤلاء حاججتم حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون والله يعلم وأنتم لا تعلمون ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين ولكن كان حنيفا مسلما وما كان من المشركين إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين ود الطائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون لتفصيل وتناسل ọ̀rọ̀ wá ti jẹ́ wa ta'ala títí kò ńlá láti rí pé àwọn ìtàbí wọn ẹ àwọn Yahudi nù wọn ni àbáwọn nà sọ́rọ̀ nù wọn sọ fún wọn wípé kí wọ́n ní rẹ kan súnmọ́

bond of contract gbénú bó látijọ́ máa bára wa gbé bó látijọ́ máa tàṣẹ papọ̀ tí ò ní síjà láàrin ara wa àtijọ́ mọ̀ wípé àìsí nǹkan kan náà Yahudi àti Nasara pẹ̀lú Mùsùlùmí wọ́n èsè nǹkan kan náà Mùsùlùmí yàtọ̀ sí Yahudi àti Nasara ẹlẹ́sì tí ń kírun ni Mùsùlùmí yahudi àti nàtọ́rọ́ òye kírun ẹlẹ́sìn kí ń sin ọlọ́run bá nìkẹ́ ní mùsùlùmí yahudi àti nàtọ́rọ́ nǹkan míì ni wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run òwúrí bákan náà àmọ́bò pẹ̀lú wọn àwọn àṣẹ tó ń bẹ ẹjẹ́ àjọpọ̀ yí láàrin ara wa ẹjẹ́ àjọpọ̀ ń pọ̀ lórí ẹ̀ ìyẹn ló lè mú kí àlàáfíà wáyé láàrin ara wa àkọ́kọ́ nù rẹ̀ Allah na'budu illa Allah Allah na'budu illa Allah pípé àdọ̀rọ̀jọ́ fún nǹkan yìí àfọlọ́hun

ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله apákan wa kò gbọdọ̀ mú apá kejì lọ́lọ́run àgbọdọ̀ múra wọn lẹ́rú káyìíra wa wípé lóòótọ́ ọ̀gá làjẹ́ síra wa aṣáájú lájẹ́ síra wa àmì ìyẹn ò sọ di ẹ̀tọ́ káwọn wá gbẹ̀tọ́ ọlọ́run lọ́wọ́ ara wa kásọ̀rọ̀ àwọn ọlọ́run máwùn lọ́wọ́ àwọn àfá wọn wọn wọ́n náà ni wọ́n ń bẹ́ẹ̀ náà ní ilẹ́ nínú ẹ̀sìn alùpùpù kò sí wípé ọ̀rọ̀ tẹ́ẹ̀sọ́ ẹ̀dàkùn olùsàn wa gbọ́lẹ̀tìrí ọ̀rọ̀ tẹ́ẹ̀sọ́ ìgbúlalẹ́wà sí ó jẹ́ ní ojú ọ̀rọ̀ ni wọ́n máa tẹ́ ń sọ fún ọmọ bẹ̀ tí wọ́n àwọn adarí wọn nínú sùlámù kò sí rí bẹ́ẹ̀ àwọn àfá àwọn wọn àwọn ṣùgbọ́n tí wọ́n bá bá wọn sọ nínú ẹ̀ tí ń tọ́tọ̀ wọn ó gbàdẹ̀ lé lórí náà ni kí wọ́n mú ẹ̀rí wá nínú ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala tí wọ́n mú ẹ̀rí wá nínú súnà Muhammad sallallahu alaihi wa nígbà náà lọ́kàn wọ́n ó tó gbàdẹ̀ lórí pé tí wọ́n bá wọn sọ òdodo ọ̀rọ̀ ní فإن تولوا فقولوا اشهدوا بأننا ṣùgbọ́n àwọn ọ̀tẹ́ mẹ́tẹ̀ẹ̀tẹ́ yìí tán bá láwọn òfara máa àwọn òlébọ̀ gbáde lórí rẹ̀ kò sí tó fẹ́ ṣe fún wa yíkó dìkílẹ̀ páwà mùsùlùmí ni wá àìsí lẹ́yìn ọlọ́run àìwòrógún فقولوا اشهدوا بأننا مسلمون فقولوا اشهدوا بأننا مسلمون إذا تابعوا في هذا البيت أهل الكتاب اللهم يا أهل الكتاب بما تحاول إبراهيم وما أنزلت التوراة وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون الله وشرم صلى الله عليه وسلم ti àwọn tá fún kíra ti síwájú rẹ̀ àwọn na na won náà làwọn yòówó àtàwọn ọ̀nà sọ́rọ́ imatu ìmọ̀tò àtúnà fi Ibrahim ese tan ti fan pala re ara yín lórí bi Ibrahim wa ma وما أنزلت wal والإنجيل illa min ba'di أفلا تعقلون pé wọ́n èéṣe tẹ́ ń tí fàǹfà nípa ẹ̀lẹ́mì Ibrahim àti wípé àtọ́ta ọlọ́rùn kalẹ̀ fẹ́ni yẹ̀wú àtọ́ ìjírò kalẹ̀ fẹ́ni nà sọ́rọ̀ ilẹ̀ àrùn sáàdì àyàfi lẹ́yìn ìgbà kí Ibrahim lọ́tán afẹ́lá àtàrà ìlú kí ló dé tẹ́ gbàgbọ́ yé kí ló dé tẹ́ ṣe làákàyè anábì Ibrahim alayhi salam tẹ̀sí fanfàlẹ́ lórí ìgbà tó wọlé ayé ó ti wọlé ayé ti pẹ́ ó ti lò bá tiẹ̀ ó ti gbogbo ìgbà tó lò zamẹ́rì tiẹ̀ yìí wà máa ń sílẹ̀ tẹ̀ sáwọ́ tọ̀rọ̀tù rẹ̀ lásìkò yẹ àti ìsọ̀kalẹ̀ sẹ́yìn yahood wọ́n ìjìnlẹ̀ rẹ̀ àti ìsọ̀kalẹ̀ sẹ́yìn lọ́sọ́rọ̀ ilá ẹ̀yìn gbàtí ìrànlẹ́bí ibrahim lọ tán fẹ́yìn yahudi látútọ́ ìjírù kalẹ̀ fẹ́yìn nasara afala ta'qilun èése tẹ́ẹ̀tẹ́ láákàí èése tẹ́ẹ̀rù ń sọ́rọ̀ tẹ́rù fàmọ́ra ń lọ́wọ́ afáwà ibn Abbas radiyallahu anhuma wọ́n ní àwọn ahbarul àti àwọn nọ̀sọ́rọ̀ nàìjọ́rọ̀nù àwọn nọ̀sọ́rọ̀ tí ń bẹ̀ngoro Madina àtàwọn àgbà yahudi àfà yahudi tí ń bẹ̀ngoro Madina gbogbo wọn pé ríbà síwájú oúnjẹ ọlọ́run àwọn yahudi wọ́n ń sọ Ibrahim yahudi ni yahudi ni

àwọn nàṣọ́rọ́ ní àná Ibrahim nàṣọ́rọ́ ní adájà àwọn Yahudi lọ tọ́lọ bí wọ́n sọ ayà yìí kalẹ̀ wípé ya ahlal kitab bima tuhajjuna fi Ibrahim wa أنزلت التوراة والإنجيل إلا من afárá àtàrà anábí ibrahim tẹ́ǹtẹ́ fàánbalẹ́ lórí ìbájẹ́pẹ́ ẹ̀rọ ní rẹ̀ ní kẹ́ẹ̀ṣe làákàyè dáadáa ibrahim ti lọ ti pẹ́ àmọ́ta ọ̀rọ̀ ìtàlẹ̀ ńgbà yẹn kí n kíjẹ́ yẹ wúlò ibrahim david ibrahim jẹ́ kan ìtí ń jẹ́ àǹkọ́ ìtí ń jẹ́ ìdí ìlú tíra àfọ́ kalẹ̀ láyé ẹ̀lẹ́bì tí wọ́n ní ìlú débi tẹ́ ìnà sọ́ọ́ tẹ́bí máa ń fi mú fi lánàá ẹ̀yìn àwọn ìbò ẹ̀rù tẹ̀ ẹ̀yìn ìgbà tó ń lọ sáńgáyá tọ́jọ́ jìnà síra lẹ́yìn náà látó rẹ̀yìn wálé ayé ìrẹ́yìn wálé ayé láwọn ànábì yìí méjèèjì òun ló mọ́ láti kọta ọlọ́tà jírù kalẹ̀ afàlà àtàrà ìlú òwúrò àfàdá kò ṣeé ṣe kí lásbọ̀n kó máa sọ wípé kí n tí fẹ́ gbọ́n àwọn ṣe nínú fámílì òun lówó kọ́ ṣe fẹ́gbọ́n yóò sì sí láyé má fóhun tó délé ayé afàdá àtàràfèlú afàdá àtàràfèlú òbí ẹyá mi kúrò láàjẹ́ àbí kò rí bẹ́ ilé iṣẹ́ táwà a ń dúkìṣẹ́ ilé iṣẹ́ kan ẹ̀ tó jóná ojú wọn ń darí wọn gbogbo orílẹ̀ ìṣẹ́ ètò kalẹ̀ láti darí ilé iṣẹ́ nígbà tó fún ó padà kó ilé iṣẹ́ ó kú ilé iṣẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọgbà ilé iṣẹ́ òní ọ̀gá mẹ́rin tí darí ibẹ̀ ń kàrà wá ní ẹlòmíìlì ẹnìyẹn wá dé wá ní sẹ́ẹ̀rí lánàá tẹ́lẹ̀ ń gbé kalẹ̀ tí ti máa yìí ìlànà yẹn náà ẹni tó síwájú mi náà ń lò àwọn ní ti jọra wọn ẹ̀yìn ti sẹ́ẹ̀mẹ́ ni sẹ́ẹ̀mọ́ mo ti darí wá ní òmúlá torí pé gbogbo tí ń jẹ́ láti ìsámà lọ́lọ́wọ́ bá gbé ìfẹ́ àrẹ bùrọ̀ yìí sílẹ̀ nì kò sẹ́ni tí èé fẹ́ rẹ̀ kò sẹ́ni fẹ́ fira rẹ̀ ti sọ́dọ̀ náà ìbùrọ̀ kò sẹ́ni tí ìfẹ́ sọ wípé bí ìbùrọ̀ ti sin lọ́hùn lèmi náà sin lọ́hùn irú gbàgbọ́ tó ẹ̀tọ́dún kì náà ni ń ṣẹ́lá Muhammad alẹ́sọ́láàdù sàlámù àwọn méjèèjì bí nìkan lọ́lọ́wọ́n bá mú ní ọ̀rẹ́ ayò lórí ilẹ̀ gbogbo lẹ́sìn lẹ́sìn lókè pẹ̀ tó jẹ́ lẹ́sìn sánà ni wọ́n ń fẹ́ kí wọ́n kíra ná máa nẹ́bì Ibrahim sọmọ ọlọ́mọ lẹ́yìn ànẹ́bì Ibrahim làwọn òun ló mú káwọn Yahudi àti nàṣọ́rọ́ fi ń sọ wípé yahudi ibrahim lọ́dọ̀ àwọn yahudi nasrani ibrahim lọ́dọ̀ àwọn nasara ọlọ́run ní kò sì rí bẹ́ẹ̀ wà máa unzilat at روى ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولا نصرانيا ولكن كان حليفا مسلما وما كان من المشركين الله أكبر الله أكبر أبا صرصر bó o lọ́lọ́wọ́ ṣe wá sọ̀rọ̀ tí ò ní lórí làákẹ́yè bẹ́ẹ̀ tọ́lọ́run bá kọ síwájú láyà takọ́súra kakúnra wa tí ó bá hàn sí yahudi bí yahudi tí ó hàn sí Ibrahim ṣe nàṣọ́rọ́ ní kìí tẹ́lẹ́sìn wọn ànábì Ibrahim tẹ́ ń ṣe fàǹfà lórí ẹ̀ tẹ́ ń fà lára yín lọ́wọ́ yẹ̀húdíyá kìí ṣe yẹ̀húdí lẹ́sìn wàlá nasraniya kìí ṣe nasrani lẹ́sìn wàlá tí kana hanifan muslima wàmá kana minal mushrikin ṣùgbọ́n ànábì Ibrahim kana hanifan ẹ̀ntọ́mọ́ kàngákàngá جاني الحنيف ابراهيم الحنيف هو المائل عن الشرك الى التوحيد والمائل عن الباطل إلى الحق والمائل عن الضلال والزواية إلى الهداية والرشد أن تنقل الحنيف lẹ́yìn tó sẹ́rí kúrò níbi ìmọ̀ ẹsẹ̀rọ tọ́lọ́run tó sẹ́rí lọ bí kápínà ọba nìkan tó sẹ́rí níbi ìwà àbàjẹ́ tó sẹ́rí lọ síbi òdodo ẹn tó sẹ́rí níbi ìṣìnà ọ̀nà àánú tó sẹ́rí ọ̀nà tó mọ́nà ọ̀nà ojú dáadáa ọ̀nà ẹni bẹ́ẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ẹni yahudi ẹni nà tán ẹyẹ gbọ̀ntara ní jẹ náà anábì Ibrahim mọ́wọ́ mẹ́fẹ̀ fún bí ẹ̀sìn ní wà láàkìyàn káàrà àti fáwọn mùsùlùmá wà máa káàrà nínú mùsùlùmí ṣùgbọ́n alhàníṣ ní anábì Ibrahim muslim lànàbì Ibrahim anábì Ibrahim mùsùlùmí ni kèèsè yahudi إذ نصراني ولكن كان حنيفا مسلما وما كان من المشركين كان حنيفا مسلما وما كان من المشركين قالوا مبا إن وإليه

kò wo sẹ́ wo kiri kò sàmáyà kò yálé oníṣègùn ọlọ́run ló bá dúró wà láti كان حنيفا مسلما ولكن كان kò sì gbàgbẹ́jẹ́kẹ̀ nínú àwọn ọ̀ṣẹ́bọ rí kò fi gbàgbẹ́jẹ́bọ nínú àwọn ọ̀ṣẹ́bọ rí kò ṣẹbọ ní kápọ́ tó ń bá gbogbo ìran ọ̀nà tẹ́dà fi máa ń wórogún pẹ̀lú ọlọ́run Ibrahim sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ rí irú rí bẹ́ẹ̀ kò ní rí irú wa bẹ́ẹ̀ kò ti dá tó fi lóńgbòrò sí ayé كان حليفا مسلما وما كان من المشركين كان حليفا مسلما وما كان من المشركين إن توتي أنا إبراهيم كم تقول لك سمعت كوكوجا لأولوغ كنا بانغوم كثير مفهمة كي شريك mo fẹ́ mẹ́ tọ́jú lò gbọ́kàn mi ó balẹ̀ ẹbá àwọn òun mo fẹ́ mẹ́ ìwọ mùsùlùmí ìwọ àfáà ìwọ lèmọ́mù ìwọ oníwàásí níbo lẹ́bi káwo ṣẹ́ nínú ìsìláàmù tàlẹ́bi ti níjọ sanabi ibrahim lẹ́bi jọ ní àbí muhammad ọmọ abdullah wà láàkín kánà hanifan musliman وما كان من المشركين وما كان من المشركين قالوا بك ẹjọ́ lábájá ń tèmi ìyáka ní ẹ̀rántí mọ́ mi àfikèmí ara mi wà bá ọkọ̀ sísàlẹ̀ odò wà bá ọlọ́fọ́gbà àwọn àjẹ̀nú ní gí máa fi tarí

وما كان من المشركين قل إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين ọlọ́run tó wá sí àyà kẹta yìí ó fi tèfìrin lẹ́ tí ń bẹ inú àyà àkọ́kọ́ ó fi tèfìrin lẹ́ tí ń bẹ àti ìyànnà náà ìṣàlàyé ọ̀rọ̀ kò yé fún gbogbo ẹni tó bá fẹ́ gbódodo ẹni tí ò bá sì ní gbọ́ òdodo kó mọ̀ fún fẹ́ gbódodo nípa ọ̀rọ̀ ànábì Ibrahim ọlọ́run ní àwọn tí wọ́n fi ń lẹ́tọ̀ọ́ sí ànábì Ibrahim jùlọ làwọn tí wọ́n fi ń tẹ̀lé àwọn tí wọ́n súnmọ́ ànábì Ibrahim nínú gbogbo àwọn èèyàn pátáláyé làwọn tó bá ló tẹ̀lé tí wọ́n jẹ́ sọ̀hábà rẹ̀ inna àwùlánà dáúdájú ẹni tó fi ń lẹ́tọ̀ọ́ sí Ibrahim jùlọ inna àwùlánà وهذا النبي والذين آمنوا àwọn tí wọ́n súnmọ́ níbi bọ̀ọ̀lì ní jùlọ àwọn tí wọ́n fẹ́ràn rẹ̀ jùlọ àwọn tí wọ́n ránṣẹ́ rẹ̀ lọ́wọ́ jùlọ àwọn tí wọ́n fẹ́ kí lánà tó mú wọ́n láyé ókú rárá tí wọ́n ń jà fún lálẹ́dínà jẹ́bẹ̀rú lálẹ́dínà jẹ́bẹ̀rú tí wọ́n dúró ti lójú ayé rẹ̀ tí wọ́n tẹ̀lé tí wọ́n jẹ́ kúkún tó fi ilẹ̀ ó parẹ́ tí wọ́n jẹ́ kí lánàá rẹ̀ ó parẹ́ lẹ́yìn náà wọn tí wọ́n tún tẹ̀lé bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ràn rẹ̀ wà á bá nàbí bákan náà nàbí Ibrahim ni wọ́n náà òun bẹ lára àwọn tí ó jẹ́ kí lánà tàwàhìrì tó mú wálé ayé ó na wálẹ̀ lè àtàwọn ti jẹun mùsùlùmí kó lọ́mọ lẹ́yìn dáadáa lẹ́yìn Ibrahim lè lókùn ìgbà tó bá dúró lórí tí Ibrahim wà fi ṣiṣẹ́ láyé ẹni tó ti ní dúró lórí ẹ̀sìn ànẹ́lì Ibrahim kó tako ìlànà ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ fún bá gbogbo àwọn ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run gbogbo ẹni tó bá gba ìlànà ànábì Ibrahim kọ́ orí ẹlẹ́bọ gẹ́gẹ́ bí ẹlẹ́bọ ìlànà ànábì Ibrahim nìyẹn aqidatul wala'i wal bara' ànábì Ibrahim orí ẹlẹ́bọ lẹ́lẹ́bọ omi tí ó yáwọn èèyàn wípé ẹbọ lẹ́yìn ń ṣe èsù lẹ́yìn ń bọ òòsà lẹ́yìn ń sìn gbogbo àwọn òòsà tẹ́ ń sìn wọn yé àtàwọn tẹ́ ń bọ lẹ́yìn ọlọ́run òfin lẹ́kùn ولما تعبدون من دون الله أفلا تعقلون Ànábì Ibrahim ń sọ fáwọn àjọ rẹ̀ ó ní ṣí ọ ní àti ń tẹ́ǹtì lẹ́yìn ọlọ́run èyí tí ń ríra èyí tó lójú tí ò lè fi ríra èyí tó léjì tí ò lè fi gbọ́ra èyí tó lẹ́sẹ̀ tí ò lè fi rìn ìntò lọ́wọ́ tí ò lè gbá nǹkan mú tí ò lè rí ọkùnkán tẹ́lẹ̀ kò lè fọ́ọ̀rọ̀ wọlé fún yẹn bẹ́ẹ̀ ni kò lè yìnyàn láà tí ní àti tẹ̀sì lẹ́yìn ọlọ́run afálà tààkìrò ó jọ bí wípé èyí yóò fẹ́ pé dáadáa bẹ́ẹ̀ bá ti làákàyè gbogbo àwọn òṣà wọ̀nyí tògún ni ọba àtàlà ni ọya ni fèsù ni gbogbo rẹ̀ wọn ò tọ́lọ́run kódà wọn ìṣẹ́ni ọlọ́run ọ̀tá ọlọ́run ọba ni wọ́n torí pé sùn gbára wọn ṣiṣẹ́ àwọn ni wọ́n ti sẹ́dọ̀ṣù lórí ilẹ̀ níjọ́jú wọ mùsùlùmí tó bá lè gbó lórí tí àìlẹ́bì búrọ́mù jẹ́ olé lórí níjọ́ náà ló máa jẹ́ ní rẹ̀ ló sì máa jẹ́ mùsùlùmí òdodo tó ń tọ ìlànà oúnjẹ ńlá Muhammad صلى الله عليه وسلم والله ولي المؤمنين والله ولي المؤمنين ọlọ́ọ̀bá ń kọ́ ohun lórúgbà kayà fáwọn mi ní òdodo ohun lọ̀gá wọn ohun ni alárànṣẹ́ wọn ohun lẹ́n tí ràn wọn lọ́wọ́ ohun lẹ́n tí ń dáàbò bò ohun lẹ́n tí ń sọ wọn kó níbi agbúwà àbójúrí òun tí ń sọ wọn tó sì lè sọ wọn fún fífi sínú sáré fojú rí wallahu ara fi ìmọ̀ bẹ̀rù nǹkan ọlọ́run ló gbé bẹ̀rù tiẹ̀ bórí gbogbo bẹ̀rù ìmọ̀ fi nǹkan bóra ọlọ́run nìkan ní fi ń bóra ìmọ̀ ṣèlérí ìdámájẹ̀mú ọlọ́run dámájẹ̀mú fún ìwárànlọ́wọ́ ọlọ́run nìkan ló ní lẹ́ni tí ń wárànlọ́wọ́ lọ́sọ́dọ̀ rẹ̀ ìdáàbòbò ìwásọ̀ra ìwásọ̀ra yìí ìjẹ́nu méjèèjì bí ó bá bí nǹkan fún nǹkan ọlọ́run bí ó bí ó fi irun ọlọ́run fi irun fún ìgbàwẹ̀ rẹ̀ ọlọ́run fẹ́ ní ìgbàwẹ̀ fún ó ní inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul nílò òkè nílò odò ọmùsùlùmí òdodo ògbòdò jẹ́sọ ọlọ́run ni gbogbo ìṣẹ̀ ní agbègbè ayé rẹ pátápátá gbogbo ń tó rọ̀ máyé rẹ yányá dùgbàdù tẹ́lẹ̀ tó fi ọmọ rẹ ẹ̀yìn rẹ ọ̀tún rẹ àlàáfíà rẹ òkè rẹ ìsàlẹ̀ rẹ gbangba rẹ rẹ ọlọ́run ìfẹ́ ni omúlọ́lọ́run bó ti wò lè mú ọ tó yóò tọ́lọ́run wallahu waliyyul mu'minin wallahu waliyyul mu'minin ẹni lọ́lọ́run ẹni tí bò láṣìírí lọ́lọ́run ẹni tá ń kọ́rọ̀ parí sọ́dọ̀ rẹ̀ lọ́lọ́run tá ń darí gbogbo àlámà anabi ò lè gbà wálẹ̀ kóònù anabi ànábì ò lè gbà nira ò lè fún wa lẹ́nà òjìlé ayé lẹ̀ in tó fi ilẹ̀ náà lọ̀rọ̀ ọlọ́run fún wa lógún in tó fi ilẹ̀ náà ní ìlànà rẹ̀ ìlànà ànábì náà lógún rẹ̀ méjèèjì alẹ́ jùrọ̀ mẹ́ láti jẹ́rù ìfọ́lọ́run méjèèjì alẹ́ jùrọ̀ láti di mùmí ní òdodo قل ود طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يضلون إلا أنفسهم وما يشعرون قالوا àwọn ọjọ́ kan nínú àwọn tàà fún tíra tí wọ́n jù ní ihù wọ́n bẹ́ẹ̀ wọ́n sáré bẹ́ẹ̀ wọ́n fẹ́ bẹ́ẹ̀ láòrò náà tó bá lè ṣeéṣe fún wọn tí wọ́n sì ní ọ̀nà tí wọ́n mú ikú nínú Islam tí wọ́n mú ikú nínú iman tí wọ́n mú ikú nínú وما يضلون إلا أنفسهم وما يشعرون وما يضلون إلا أنفسهم وما يشعرون ملون بكبو دوما بيكي داراما يوما سيوما بيكي موشي لنا فوانا تشينا bí kẹ́ mẹ́jẹ mùsùlùmí máa kẹ́ mẹ́jẹ mùmí ní òdodo máa ọlọ́run wá ní wà máa yọ̀ lé lónà ilẹ̀ àǹfùsàhún kò sẹ́ni tí wọ́n lè ṣì lọ́nà wọn ò lè nu ìyìn kankan kó lójú ọ̀nà ṣùgbọ́n wọn ò fún rámà ẹ̀rí bẹ́ẹ̀bá wọn òjò káàkiri lágbàáyé wá sí tẹ́kì tí ẹ wá sórílẹ̀ èdè tí ẹ wá sínú ìlú tí ẹ onú mọ̀lẹ́bí tí ẹ ọ̀pọ̀lọpọ̀ wọn bí kò mọ́ ìjẹ́ mùsùlùmí ṣe wọn bí bẹ́ẹ̀ni ni wọn ò lè ní mùsùlùmí òdodo sí lọ́nà wà máa yẹ ṣòro àwọn òmà wọn ò fúnra sí ẹni tí wọn ò lè sí lọ́nà lẹ́yìn wà léyò fún áyà àti sọ fúnra wa wìláyà ọlọ́run ọba fáwọn mùmìnì òdodo ní pé yóò máa tọ́ wọn gbogbo ọ̀tá anú ẹ̀sùn ní n'iri wọn gbé ṣe ọ̀tá anú ayé náà lè rí gbé ṣe lọ́lọ́dún sọ wípé apá kan nínú àwọn ní ṣe gbogbo wọn àwọn kan nínú wọn yóò máa ṣe bí kí wọ́n ṣì yí lọ́nà báwọn náà ti ara wọn ni wọ́n ṣì lọ́nà tó wọn ò mà ajá sí

lórí ẹsẹ̀ wọn kágbà àkọ́jẹ́ ẹ̀sìn wa dáadáa in ń bẹ́sìn wa jẹ́ kámọ̀ nínú ẹ̀sìn wa in ń tẹ́sìn wa ti kágbọ̀yé kásùmọ̀ àwọn àfáwòótọ́ tí wọ́n mọ́ ní wọn kò níbi ẹbọ tí wọ́n mọ́ ní gbangba kò níbi ẹbọ torí pé kò sí bó ti fẹ́ mú àfáwòójẹ́ àlàdí lẹ́ẹ̀kọ́ mọ́ fọ̀rọ̀ lọ ẹbọ ló mọ̀ ṣe ní ìsìlámù sí òdodo ọ̀rọ̀ ní amazon kò sẹ́ni tí ó mú àkọ́mú jálà bí láfà ní muslim tí ò ní já sí pé bẹ́ẹ̀ bọ́ ní òmà fi sí torí kí láfọ́n jálà bí ń jáfọ́n jálà bí ṣe ń tẹ́lẹ̀ ń pọwọ́ dà ní wọ́n ti ń sọ́lẹ̀ yorùbá ń pọwọ́ dà ní láfọ́n jálà bí gidi tẹ́ẹ̀bá ń gbó kọ rẹ̀ kíkankíka pé iṣẹ́ rẹ̀ ń dáhùn wọn àtàwọn aláwo ọwọ́ máa ń wẹ̀wọ́ ni òun àtàwọn pastors ọwọ́ mọ́ ń gbẹ̀wọ́ ní láwọn ayédèrú nínú àwọn pastors yẹn ọ̀pọ̀lọpọ̀ tó máa láwọn oníṣẹ́ ìyanu ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ìyanu nínú wọn tí má ti fúnṣẹ́ ìyanu wọ́n ń bẹ́ẹ̀ tún ṣe ètù ni wọ́n ránṣẹ́ tìrìgbésẹ̀ ìyanu tí sáàgùn òṣèlókè tẹ̀gá àwọn gan ṣe

aláwo náà ló ní ọ̀tọ̀ọ̀tàjì pásọ̀ tí ń lò síṣẹ́ ìyanu òun náà ló mú wọ́n jọ ń pé pápọ̀ ní wọ́n jọ ń pè èsù ní wọ́n jọ ń gbọ́ èsù ní torí bẹ́ẹ̀ wọ́n mùsùlùmí dúró lórí ẹsẹ̀ rẹ nínú Ìsìláàmù àti jẹ́ mùsùlùmí lóòpọ̀ òtẹ́jọ́ àti jẹ́ lẹ́sìn náà nìtòrò ó kọyẹ̀ sí rèé kò tọ́ lọ́run èyí tó jájú lọ́dọ̀ ọlọ́run pé ṣé n tóun jẹ́ ìsìláàmù lé lórí tó kọ̀ rẹ́ tóun jẹ́ nínú ìsìláàmù tó lò ó tó rò ọ́ oúnjẹ ó kọ mùsùlùmí bó láti ń pàdé rẹ níbo láti ń rí rẹ ṣe ló ń borí lóòótọ́ ọ̀nà mo ló ń kọrí ẹsẹ̀ sí ṣe ló ń kírun lóòótọ́ ajá ń gbàwẹ̀ ni èwo ló tún jẹ́wújẹ́ nù ilé lẹ́yìn ìgbà tó tàdúà ìṣèlú ní olọmọ́ta ológun fi ń wọ́n lẹ́nu ṣọ́ọ̀bù

ẹni bọ́lọ́wọ́ bá dúó lọ́rọ̀ rẹ̀ ó dáyọ̀ ẹni bọ́lọ́wọ́ bá dúó òun ní àtibọ̀tánrẹ́ àtibọ̀tánrẹ́ ò lè jẹ́ tí èyàn ti bá ti ṣégeṣège ní lẹ́yìn olúwa tẹ̀síwájú yá ahlal kitab lima لما تكفرون بآيات الله وأنتم تشهدون ọlọ́run ní mo tún kéèké àwọn alùsùkà lẹ́ẹ̀kan sí kúdẹ̀lẹ́ ìkélo ó ti ń lọ bí ẹ̀bí mẹ́ta báyìí ayàkan síwájú ọlọ́run ní alùsùkà bí ìmẹ́tò hajjú náà fi Ibrahim ìrẹsẹ̀ tẹ́ ti fàǹfà láàrin ara anyị lórí ànábì Ibrahim ọlọ́run tó ní yára kìtàbì ẹ̀yin mùmí ní òdodo ẹ̀yin sáàkún tíra kí ló dé tẹ́yìn ya kèfè rí sáwọn àmì ọlọ́run mímọ̀ jẹ́ fóró nẹ́bì ààyà ti

kí ló dé tẹ́ fẹ́ràn ní Muhammad bẹ́ẹ̀bí fẹ́ràn Isa kí ló dé tẹ́ fẹ́ràn ní Muhammad bẹ́ẹ̀bí fẹ́ràn Musa kí ló dé gòfin ọlọ́wọ́ bá wọlé èyí tọ́lọ̀ fẹ́ràn ní Muhammad iṣẹ́ wa antum tashhadun lima takfuruna bi ayati Allah wa antum tashhadun kákírun ìbẹ̀ẹ́nú ẹ̀sìn ọlọ́run kí ló dédé ẹ̀gbàrún kíkí wọlé kábàwẹ̀ rọ̀mùdán ìbẹ̀ẹ́nú ẹ̀sìn ọlọ́run kí ló dédé inú máa kásílọ́run ọba ní ní maka inú ẹ̀sìn ọlọ́run ọba ní kí ló dédé ẹ̀gbà wọlé ìjẹ́

kákírùn òsínú ìjọsìn yìí ó ti ń bẹ̀rù ìjọsìn tààfihàn na Muhammad iṣẹ́ eléyìí ti yìí yìí tí ó jẹ wá ìyá kèfèrí sí tẹ́ǹdì náà yẹ ń takò kí ń gbógun ti lànà ànábì ń gbógun ti wa Eyi náà sì ń jẹ́rìí sí ẹ̀mà pé ìsìláàmù ọ̀nà ẹ̀ka nípa náà Muhammad adéṣọ́láàbù wọ̀sẹ̀lá ẹ̀ńtakù kí ló dá ìṣerú ẹ̀ kúrẹ́ òòdá bẹ́ẹ̀ náà ni wọ́n mùsùlùmí òdodo àbí wọ́n mùsùlùmí bákan tó tẹ̀lé ti

àbí wọn kàá sí wà lẹ́kí àwọn bá ń kọ́ bí ẹ̀sẹ̀ rí tánà bí ṣàlàyé fún wa ẹ̀jìnà sí mùsùlùmí òdodo rẹ̀ ga débi kó ní ìwà bàjẹ́ lẹ̀ mọ́wọn wá kẹ́gà àwọn tí wọ́n ilẹ̀ mọ́sẹ̀ kìí ta àwọn tí wọ́n sáfẹ́sẹ̀ wọ́n ṣe wọn mọ́nì torí wọ́n náà náà ó ti yé wọ́n náà in tí wọ́n sọ fún ọ nínú ọ̀rọ̀ ọlọ́run má ti ní ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ náà ni wọ́n fi hadith anẹ́bìtì kí ló dé tó tó fi ń àfá kí àwọn kan tí àwọn ọ̀dọ́ ti fẹ́ ládùúgbò yín nínú mọ̀lẹ́bí yín láàrin ìlú tí wọ́n sọ tíra rẹ̀ ń bẹ nílé tẹ̀yìn náà ẹ̀yin náà láwọn tíra tó sọ̀rọ̀ nípa àwọn ọ̀kan wọ̀nyí ní sẹ́ẹ̀fù yìí náà mọ̀ ẹ jìnà sí yáà لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون ọlọ́run tó ṣe ti àwọn ahlul kitabi lẹ́ẹ̀kan sí ẹ̀yin tá a fún kíra tíwájú ń ṣe ọlọ́run ẹ̀yin tá a fún ní tawrat lẹ́yìn yahud ẹ̀yin tá a fún ní injil lẹ́yìn papọ̀ mọ́ra wọn ẹ wá ń fi ìbàjẹ́ ẹ̀ ń dá papọ̀ mọ́ òdodo òdodo ti ń dúó lọ́tọ̀ ìrọ́nà dúó lọ́tọ̀ ni ṣùgbọ́n ti já méjèèjì papọ̀ kí ló lẹ́tẹ̀ ń ṣerú ẹ ẹ má ṣerú ẹ má وتكتمون الحق وأنتم تعلمون وتكتمون الحق وأنتم تعلمون ńgbàtẹ́ ti da òdodo papọ̀ mú ìran tẹ̀fi da irọ́ papọ̀ mú òdodo wà zẹ́kùtù mú nà lọ́pọ̀ ẹ̀padà wà pa irọ́ má ẹ̀pa òdodo má ẹ̀ sàlàyé òdodo fáwọn èèyàn

wọ́n náà ń pè lọ́dọ̀ òdúrú náà ń jẹ́ ọlọ́run àwọn yóò tẹ́ pé bákan náà ní méjèèjì ní ìyá ọmọ wá jẹ́ òdodo ara ọmọ ẹni òdodo àwọn ni kò wà mùsùlùmí bẹ́yẹn bá ti mọ̀ gbogbo ohun tọ́jú nígbàjẹ́ láàrin ìlú láwùjọ ìlú sí wọn torí ma báwọn tàbí papọ̀ wọlé tóbi débi ọ̀rọ̀ ẹ̀sìn kò ní jẹ́ hàn sáwọn èèyàn ìṣe sí àwọn alòkìtàbì ní kájìnà sí ọlọ́run ní ẹ̀yìn tá a hún tíra ẹ má dá papọ̀ mọ́ra wọn ẹmọ̀ kó tọ́ nínú kùránù èyí tẹ́ gbé lọ́wọ́ ní ẹ má dà papọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ bá ti dà papọ̀ mọ́ra wọn ẹ padà máa pa òdodo mọ́ òótọ́ kò ní bojú wọn wà á tó ń wà á tó ń ti hàn sẹ́yìn náà ìtẹ́ lóní súnà tó ti rí àwọn tó jẹ́ ẹ̀mọ́ bí tẹ́sí ń dojúkọ lẹ́jọ́ ń tí wọlé wọlé tẹ́sí ìbàjẹ́ mọ́ ọlọ́wọ́ tó mà àkídà súnà yìí mọ́ ọlọ́wọ́ ò mà pópópó tó wá dẹ̀ tó ti wípé kò tún gbéjà àwọn tí wọ́n yé tó ń ara yín ọwọ́ ti wẹ́wọ́ torí àǹfààní ayé lásán ó dẹni tó ṣe wípé àwọn tí wọ́n ṣe mùsùlùmí gan wọ́n bá dá ọkọ̀ rẹ̀ létí wọn ó mọ̀ sọ pé nǹkan kan náà ni wá sí lágbájá ẹgbàgbé kó wọ́n kírun òkírun àjọmọbítà àti ń pàdé àjọmọbítà àti jọ ń ríra wa àyàtọ̀ síra wa in tí ń fẹ́ làwa náà ń fẹ́ in tí ń fẹ́ lòun náà ń fẹ́ ìròrí kẹlájọ́ ń lò kò yẹ orí bẹ́ẹ̀

ìbáwọn bídíà ṣe dáyé wípé nǹkan ti dàrú mọ́ wọn náà lọ́wọ́ o wọ́n ti dìfẹ́ǹsì fún wọn wọ́n ń dáàbò bò wọn gbogbo tí wọ́n ń ṣe ní mùsùlámù tí ò ti justifications fún wọ́n wá dá sí bá wọn wẹ̀rì torí orí ayé tó rí lọ́dọ̀ wọn torí àti papọ̀ ayé látà tí ó tàn torí lọ́dọ̀ wọn àwọn kan wọ̀nyí ti wọ àwọn alùpùpù táàbù nàìjíríà jìnà sí abẹ́lọ́wọ̀ sọ́fánà wọ̀ tààlà kó lè lórí àgbóyé ẹ̀sìn láláìlá àwọn gẹ́gẹ́ bí ìsẹsí ọwa àwọn àyáàdì tí a bá ti túmọ̀ rẹ̀ báyìí a níta ìmọ̀mú àwọn ẹ̀kọ́ kan sí ti jáde nínú wọn táàrí ìsànfààní torí ká mọ ẹ̀kọ́ tọ́lọ̀ wọn bá ń pàtàkì mẹ́sìlì sí wa nínú àyà Qur'an òun náà láti mọ̀ mọ̀ wípé à ń lékún lágbọ́yé ẹ̀sìn láti mọ̀ mọ̀ wípé à ń lékún nínú ìgbàgbọ́ àti ṣe eré aya 65 tọ́lọ̀wọ́n bá ti ń sọ wípé ẹ̀yin alùkìtàb kí ló dé tẹ́ ń ṣe fàǹfà lórí ọ̀rọ̀ anábì Ibrahim tẹ́yìn yẹ̀wúdí ń sọ wípé anábì Ibrahim yẹ̀wúdí bí ti ń lò náà tẹ́yìn nàṣọ́rọ̀ ń sọ wípé anábì Ibrahim nàṣọ́rọ̀ ìnáàdàn wàtàkẹ́bọ̀rọ̀ ìwà àbàjẹ́ ni kọmọ ẹ̀dẹ́ èèyàn máa fi nǹkan kan sẹ̀rí ní tó mọ̀ wípé ẹni tó ń lò lẹ́rí yẹn ó bópá bọ́sẹ̀ kúrò níbi tó ń lò fún kí ẹ̀mọ́ wá ṣerú ẹ̀ ìnáàdán ní ti orí kúnkún wàtàkẹ́bọ̀rọ̀ àti nítagídí

Ana Ibrahim kìí ṣe Yahudi kìí ṣe Nasarani mùsùlùmí òdodo ní gbogbo tọ́lọ̀wọ́ bá pè ní Islam ló ti ń jí nínú ìgbàgbọ́ ni nínú iṣẹ́ ìjọsìn ni ìdáná Ibrahim náà ń gbélé ayé ṣe ìbóló ti bá Yahudi àti Nasara tẹ́ ṣùgbọ́n lábala ìwà wípé ìyẹnsáǹsì tí ò dáa yìí ká lè jọ sí báyọ̀ tó dáa ẹni tó takò gan-an á sì mọ́ sọ fára wa ni

tó tó ànábì ìsájọ́ tó fi jílò náà tó ń ti bẹ́ẹ̀ wọ́n sì ń ascribe ara wọn má nàbí Ibrahim kátó wá sọ pé wọ wẹ̀kú yẹn kẹ́ǹkẹ́ yẹn yẹn kò lọ́dọ̀ àwọn ẹni ìbàjẹ́ kò rí bẹ́ẹ̀ táwọn òtítí kọ̀ọ̀kan bá ń pa yín pọ̀ wọ́n mọ̀ ń lò ẹlẹ́rìí onídojú ọ̀rọ̀ ọdún láwùjọ àwọn mùsùlùmí lẹ́yìn tẹ́yìn ìkíní mọ̀ dá ń ṣe àjọ ń ṣe ní gbogbo tìmọ́mù gangan àjọ ń ṣe ni kọ́lọ̀ níwà àti inú ìlú agájọ́ ń ṣe ni kódà mọ̀ fásitì wa ṣe ni ààrẹ ìlú wa ààrẹ mùsùlùmí ló wa balógun mùsùlùmí ló wa ní wọ́n mú àwọn ọ̀rọ̀ míì fi ń ọ lẹ́rì àbúrú gbogbo tí ó bá mú ọ ìrìn tó mọ tó mọ sọ tí ó mú káwọn ẹni bí mọ lò gẹ́gẹ́ bí ẹ̀rí jìnà sí ẹ̀kọ́ عن هذا الخلق خلق الأحمق والسفيه irú wọn yẹn ìwọ ohun bọ̀ na ẹni tí ò mọ̀ sí ṣe ni sòkò dá rárá kẹ́dà kan ẹni tó mọ̀ kí lágbájọ́ ò mọ̀ ń mọ́ rìnrìn ìrìn àgbèrè mọ́ mọ́ dálé mọ́ ìyàwó rẹ̀ tí mẹ́rin rẹ̀ ti tọ́ mọ́ bá tí bí yìí bá tọ́ ó láǹfààní kó fẹ́ lórí lẹ́yìn ilé ìlóorí fún ọjú pé kó mọ́ abáṣẹ́ bá lé káàkiri tó má domi atalẹ́ olórí nígbà tó bá ń dálé káàkiri ó sì wádẹ́ tí wọ́n na mọ́gùn kalẹ̀ fún sára obìnrin jìnà sí tó wá ní àwọn àfáàmì ìgbà náà máa ń ṣe girlfriend àwọn àfáàmì ìgbà ń ṣe tí wọ́n

mọ́sá sábẹ́ àwọn kan máa ṣiṣẹ́ aburú kù dáa verse 26 tọ́lọ̀wọ́n bá ti ń sọ wípé ẹ̀yin alùsìtẹ́ ha an tún ha ọ̀lá àgẹ́gẹ̀tún fi ma lákùn bí ìlú ẹ̀rẹ́yìn tẹ́jẹ́ alùsìtẹ́ kí ló dé tẹ́ ẹ̀jìyàn pẹ̀lú tẹ́ nímọ̀lé lórí fàdínà tó na fi ma laysa lakum bihi ilm èwá tẹ́ ẹ̀jìyàn tẹ́ ṣe fanfà lórí nǹkan tẹ́ nímọ̀ ń pa rẹ̀ wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́ọ̀bá ń kọ́ ó kúkú nímọ̀ ń tẹ́mà ó jọ bí fáyà yìí àtúgan lẹ́ẹ̀kan ní àyà 66 ha antum ha'ula ẹ̀yin nìyí ẹ̀rójú ara ní ń ta ẹ̀yin hálùkìtà ẹ̀wẹ̀ sí ní ń ta ẹgbọ́n ọba ti ń pè wọ́n sí làákàyè hajjẹ́jẹ̀tùn fi mẹ́lẹ́kùn bíhì ìrìn kátẹ̀fẹ́fẹ́ ti fàǹfà nípa ọ̀rọ̀ anábì Ibrahim ó yẹ kí ẹ ṣe fàǹfà lórí tẹ́ nímọ̀ ń pa rẹ̀ ní fàlímọ̀ ń pa rẹ̀

tẹ́ẹ̀ rájù lórí tẹ́ẹ̀ nímọ̀ ń parọ̀ tóbi tí èèyàn bá nímọ̀ ń parọ̀ ẹ máa jùlé lórí kélé náà máa ń jẹ́kọ̀ọ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kí ń jiyàn nú ẹ̀sìn ní tó lórí kò nímọ̀ ń o ní tẹ́lómi ọ̀pọ̀lọpọ̀ àwọn argument àwọn debate tó ṣe wípé wọ́n wà senseless wọ́n wà fruitless fa mi wọ́n títí fáá lẹ́yìn ọ̀rẹ́ yóò mọ́

أنه حرام على الإنسان أن يهتج بما ليس له به علم فقد قال الله تعالى ولا تقف ما ليس لك به علم ó di èwọ̀ fún sùlùmí òdodo kó máa jiyàn tí ò nímọ̀ ń pa rẹ̀ torítọ̀ Allah subhanahu wa ta'ala ó ti já mọ̀ wípé wala taqfu ma laysa laka bi ilm ìwọ mùsùlùmí èyí tó bá ti nímọ̀ ń pa rẹ̀ wọ́n sọ ma sì fi jiyàn nínú ẹ̀kọ́ tààtù ní kọ́nù ayà yìí ànàlẹ̀ ilmẹ̀ kúlẹ̀ hù lillahi ta'ala wahda torí pé gbogbo tí ń jẹ́ mọ̀ láyé ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá o ọlọ́run ló ní òfin ní ó babara rẹ̀

وما كان من المشركين طلعت لي على إبراهيم كيس يهودي كيس نصراني سبا مسلمي ودودوني تمام كون بيبو وسبا كان جلبوري أقطع رقم ولين يبقى اقتضاء كلمة التوحيد وهذا واضح في أن الله نفى عن خليله إبراهيم عليه السلام ديانة اليهودية ونصرانية وأثبت له الإسلام الحنيف ولم يكن مشركا طرفة عين بل حارب الإشراك متمسكا بعقيدة الولاء والبراء يقول هذا يكون معي ونبي الله سبحانه وتعالى وجامع في وقلوا التوحيد ونعلم إبراهيم في السلام وفي هذا nígbàtí ọlọ́run bá nẹgẹ́ẹ̀tì fún ọlọ́run nẹgẹ́ẹ̀tì pé ẹ̀sìn yẹ̀húdí ẹ̀sìn sọ́ọ́rọ́ kò sí èé ṣe ẹ̀sìn tí ibrahim fi sin lọ́n ìtọ́lọ́run àfẹ́mù fún ibrahim òun ẹ̀sìn islam tó má ọlọ́run tí àfẹ́mù ẹ̀ fún ibrahim wípé kò jẹ́lẹ́bọ níṣẹ́jú ayárí takabẹ́ ó gbógun ti ẹbọ tó sì jẹ́ tó di àkídà ká mọ ọ̀tá ọlọ́run lọ́tá ọlọ́run ká mọ ọ̀rẹ́ ọlọ́run ní ọ̀rẹ́ ọlọ́run ilé ló fi tẹ̀sìn àyà 68 Allah subhanahu wa ta'ala ó lẹ́yìn tó fi ń súnmọ́ ànábì Ibrahim jùlọ tí wọ́n fi ń lẹ́tọ̀ọ́ sí jùlọ tí wọ́n fi ń fẹ́ràn rẹ̀ jùlọ òun náà làwọn tí wọ́n tẹ̀lé lójú ayé rẹ̀ àti ànábì Muhammad àtàmùmínà òdodo آية تتتي فتاري قنبه أن أتباع إبراهيم عليه السلام ونبي محمد صلى الله عليه وسلم والمؤمنون هم أحق هم أحق بدعوة هم أحق نصرة وانتصارا لإبراهيم من غيرهم من اليهود ونصارى وأشباههم ẹ̀kọ́ àkọ́kọ́ ni wípé àwọn tí wọ́n jọ mọ́lẹ́yìn ànáyé Ibrahim tí wọ́n jọ tẹ̀lé rẹ̀ àti àná Muhammad sallallahu alaihi wasallam àtàwọn mùmínì òdodo àwọn náà fi lẹ́tọ̀ọ́ sí kí wọ́n rìn ìlànà Ibrahim lọ́wọ́ púpọ̀ àwọn náà fi ń lẹ́tọ̀ọ́ sí kí wọ́n dáàbò bo dáwà rẹ̀ ju gbogbo ẹ̀dá yòókù lọ inú àwọn Yahudi àti Nasara àtàwọn bá jọ wọ́n bẹ́ẹ̀ tó fi jẹ́ sí pé ànábì Ibrahim alayhi salatu wassalam bàbá ńlá ànábì wa ni bó ti wà nù tànà bẹ́ẹ̀ torí pé àrọ ọmọ ọgbọ́n ma ànábì Ibrahim náà ni àná Muhammad sallallahu alayhi wasallam òun gan láti rí àgbọ́yé àsọ̀ láti Ibrahim àgbọ́yé nígbà tó ń ṣọlá alayhi salatu wassalam tí àwọn sọ̀rọ̀bà lọ bá wípé a ti mọ́ máa ṣe ń sálámà sí wà náàbì lórí irun a máa ń sọ pé àsàlámù àríkà ayúhà nàbí yóò ọ̀rọ̀mọ̀sọ̀lọ́ wa náàbì anábì wa كما باركت على إبراهيم وعلى إبراهيم في العالمين إنك حميد مجيد إسافيا منه وصلاة منا أمك على إبراهيم بابانا وغانا أن أسوى جدادا ونلوك يفع النبي محمد عليه الصلاة والسلام سو أولا في الله توسي إبراهيم جلوم إنه هيا يتنقى أن الإيمان بالله يقتضي ولايته وولاءه

àbí kó tí ń sọ̀rọ̀ lọ́lọ́run kó tó mọ́ fi lọ ìṣù àwọn kan nìyẹn tí wọ́n fẹ́ dáwọ́lé nǹkan kan fún ọ̀kọ́ lọ bèèrè lọ́wọ́ ìṣù tí a ti àmá má ṣe torí bẹ̀rẹ̀ bá ti ń wo ṣẹ́ ìṣù ní bèèrè lọ́wọ́ rẹ̀ lẹ́yìn náà tó wá pa àwọn àfáà àwọn àṣàdúrà àà kò sí mọ́nì tí mọ́nì ìtọ́lọ̀ bá fi lójú tó bá ṣe àdúrà yẹn orí náà ni yóò sì máa bẹ̀rẹ̀ sí ṣe tó yẹ kó ṣe é ọlọ́run sì kún lórí so béèyàn bá ní mọ́nì tó dúró déédé tó ní àlàáfíà ọ̀sọ́lọ́run yóò di àjò ọlọ́run ní ọlọ́run ní ń wo àwọn apá kan nínú àwọn tá a fún tíra síwájú yín lè ṣì yín lọ́nà báwọn náà ti ṣì bẹ́ẹ̀dì ní o lè ṣì ní lọ́nà àti kan ṣíra wọn lọ́nà àmẹ́lẹ̀ òye wọn ayẹ́ yìí ó kó àwọn ẹ̀kọ́ tí ń bọ̀ wáyé sínú ẹ̀kọ́ àkọ́kọ́ ìfìbáàtù mẹ́kìrìtọ̀ ìfàkì mìíràn kìtàbí ضد المؤمنين إضلالا وإغواء وهذا كقوله تعالى في سورة البقرة ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا Naam, Allah subhanahu wa ta'ala fi nínú àyà yi wípé àwọn apákan nínú àwọn arúfìtà sẹ́jẹ́ ní ibi wọ́n ń dèfè sáwọn mùmìní láti ṣì wọ́n lọ́nà láti dorí wọn kọ bòmí eré náà ṣe déédé ọ̀rọ̀ ọlọ́run nínú bákọ́rọ̀ sọ́lọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àbọ́gọ́rọ̀ àwọn bí wọ́n yẹn yóò máa wù wọ́n káwọn náà sẹ́rí ní kúò nínú ìsìláàmù ti jẹ́ òdodo káwọn mú ní kò ní sùdámù káwọn ń dáyín padà síbi táwọn wà ẹ̀sì máa rí wọn náà láwùjọ bẹ́ẹ̀ méjì náà ni wọ́n àwọn kánú wọn wọ́n dóńdó wípé ẹ̀yin mùsùlùmí ẹ máa bá ti ní ìṣó àwọn abitáwà náà wà ní ṣe ti wà àwọn kánú wọn sì dóńdó wípé ẹ̀yin mùsùlùmí à ní jẹ́ ẹrí tí yìí náà ṣe àbí jẹ́ ẹ darapọ̀ mọ́ wá ní irú wọn ló ṣe pọ̀ jù àwọn ni wọ́n kórìíra gbẹ́ mùsùlùmí lẹ́sẹ̀ àwọn ni wọ́n ṣe kéta mùsùlùmí àwọn ọ̀tá tó lágbára jù mùsùlùmí láwùjọ lẹ́yìn ọ̀tá mùnáfìkí à mùsùlùmí síra wọn kìí sí gbogbo wọn ni wọ́n rí bẹ́ẹ̀ o àwọn apá kan nú wọn ni wọ́n rí bẹ́ẹ̀ torípa àwọn wọ̀nyí ní tí wọ́n tí wọ́n fi rí bẹ́ẹ̀ ní wípé láwọn tí wọ́n rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé táwọn ṣe inú ẹ̀sìn tàwọn náà nìbàjẹ́ àmọ́ wọn ráfà náà ti fílẹ̀ àbíkó já sí wípé àdámọ́ tọ́lọ̀ ń dámọ́ wọn lára láti ìpìlẹ̀ àdámọ́ òótọ́ àdámọ́ òdodo yẹn náà fi mọ̀ pé ẹ̀sìn Islam lẹ̀sìn òdodo torí ẹ̀ nínú àwọn tá a sọ yìí náà kéré ó ní wípé annasayi alkọ́sí yẹ̀bùhù bí mẹ́sìrẹ̀ gbogbo ẹni tó bá ti lérò aburú láyé èrò aburú rẹ̀ ó padà sí lórí ni àtọ́lọ̀ ní wà máa yọ̀dọ̀ lóòrùn ìlà àwọn kúsàtún àwọn àìsìtàbí wọn yẹn wọn ní lè ṣì lọ́nà àforí ara wọn ni wọ́n ṣì lọ́nà ara wọn ni wọ́n bàjẹ́ wọn ò lè bá ti yí jẹ́ ilé náà túmọ̀ sí pé gbogbo tó bá lérò tí ò dá lórí èèyàn òun fọwọ́ ara rẹ̀ ṣe ra rẹ̀ ní wàlẹ́ yẹ̀sí kùlùmẹ́tìrù sẹ́yọ̀ ilẹ̀ bí gbogbo ìlérò tí ó dá ìlérò aburú sọmọ̀lá kejì rẹ̀ ìròyìn ó padà sí ẹ lórí àrí tó bá ti pẹ́ni ẹ náà rìnrìn tẹ́rò aburú ti ẹsẹ sẹmọ lórí lókù tẹ́niyàn ò bá ti rìn ẹ̀ tí ó sọ lọ́rọ̀ tí ó wùwá rẹ̀ pàtàkì jùlọ ó tún gbogbo ìrìn àjò tí ò dá lọlé àwọn alábànṣe lọlé aláfà fún orin àgéǹsì ọmọlàkejì rẹ yóò padà sára rẹ yóò padà sọ́dọ̀ ọmọ rẹ yóò padà sọ́dọ̀ ìyàwó rẹ yóò padà sọ́dọ̀ ọkọ rẹ kódà àwọn tí wò mọ́ tí wò mẹ́sẹ̀ nínú rẹ àwọn náà jẹ́ kan tó korò nínú tẹ̀mí tó ń lò kí là ń gbèrò a ní wàhálà rẹ̀ ti pọ̀ jù àti family meeting náà nìyí wọ́n bá ti ní onímọ̀ gbáwájú onímọ̀ gbẹ̀yìn onímọ̀ ló ń ìbó lówó lọ́wọ́ ni abakanlẹ̀ débi pé òwò fi ń ṣe ni yóò dàrú mọ́ lọ́wọ́ abakanlẹ̀ débi àlàáfíà rẹ̀ kò ní ní àlàáfíà ara má bàtà bá dẹ àṣà sí tá a gbé nǹkan sí la orí àṣà ara yẹn ló nà gbogbo túnbá mọ́túnbá ń yìí elóró tí ó da méjèṣẹ́ ìtọ́nù jẹ ọ lérè mọ́ lérò àbúrú sọmọ lákejì rẹ mọ́nù sí kírísítẹ́nì mọ́nù sí muslim mọ́nù sí ìyá mọ́nù sí bàbá mọ́nù sọ́rẹ̀ oríwọ ọkọ tínú ìyàwó rẹ̀ ń bí ọdún bí ìyàwó rẹ̀ ní ọlọ pé kí ni kàkà àkọ́kọ́ ní òfin òun fẹ́lé mi yóò yà padà sálẹ̀ kìyàmà ní bó farama sí ń dopó yọkọ̀ bí ó fẹ́lé mi lọ gbogbo owó tó sì nílẹ̀ rẹ̀ yìí tó bá ilé kú ní ìsìn ni àmọ́ lójú mi ilé mi àfihàn kí ó mọ wá pín ọkọ lò rárá èrò aburú yẹn tí wọ́n díẹ̀ kò dáa ni wọ́n má tí bàbá rẹ̀ tí wọ́n pé bàbá rẹ̀ tí bọ́lọ̀ tó lówó lọ́wọ́ yìí kódà ìṣekú kẹ́lẹ̀ jogún rẹ̀ a wàlá yẹ̀ṣọ́kù mẹ́kìrù sáyé ó ilẹ̀ bí ahìlì náà nígbẹ́ lásìkò وكذلك حقق الله تعالى نصرا للمسلمين مهما حاول ومكر الكتاب فعلى المسلمين فعلى المسلمين الرجوع إلى أصول دينهم تعليما وتعلما دعوة وسلوكا bẹ́ẹ̀ náà ni nínú àyà yìí ọlọ́run ọba ó ti mú àrànṣe rẹ̀ ṣẹ fún àwọn mùsùlùmí bó ti wù káwọn alùpùtàbí ó gbìyànjú tó kánbẹ́tẹ̀ tó wọn ò lè borí ẹ̀yin mùsùlùmí tó bá níbẹ̀ ẹ̀yin mùsùlùmí ó dọ̀rọ̀ yẹn fún ìtẹ́ padà sí díẹ̀ sí ní àwọn ìpìlẹ̀ sí ní ẹfojú tó ẹkọ lẹ́kọ̀ọ́ ẹwà ní mímọ̀ ẹpẹ̀pẹ̀ lọ́bẹ̀ ẹlòónú wà tó lè làyínkò lọ́wọ́ ète wọn lọ́wọ́ aburú wọn lọ́wọ́ fìtínà wọn níta nínú ilé níbi iṣẹ́ níkọ̀ọ̀kọ̀ ní gbangba oníkẹ́ ìsìn yóò padà sí sílẹ̀ sí yín tó bá ti bí ó ti ẹ̀sìn yín tẹ́yìn fún mímẹ̀ sí yín káàkiri àwọn èèwọ̀ ẹ̀sìn tẹ́ jùúlẹ̀ tẹ́ jìnà sí àwọn tó dá ẹ̀sìn tó tọ́ ẹ̀sìn tẹ́ ń ṣe nínú wà yín nínú rìn nínú ọ̀rọ̀ ọlọ́run ó ó ti yìí lé wọn lórí ìta kàkẹ́yìn aya 71-72 out 70-71 tọ́lọ́fi lẹ́yìn tàà fún tíra èyí tẹ́ ẹ̀yin akèfèrí sí òfin ọlọ́run bẹ́ẹ̀ ó ti yẹ yẹ̀yìn náà mọ̀ ẹ̀yin tàà fún tíra kí ló dé tẹ́ ń da irọ́ papọ̀ mọ́ òdodo tẹ́ fi wá ń pa òdodo mọ́ bẹ́yìn náà sí mà méjèèjì a máa rí àwọn ẹ̀kọ́ tó bọ̀ wá ẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ máa ṣàhàdájú láhù bí annahu dínà rusul ọlọ́wọ́ bá ṣe ìpèníjà fáwọn anú kitab nípa pé kí lórí tẹ̀yìn àti èfèrí sí islam tẹ́yìn náà sì ń jẹ́rìí pé islam iná lẹ̀sẹ̀ àwọn ànábì ọlọ́run kí lórí tẹ̀yìn náà mọ̀ pé islam lẹ̀sìn isa islam lẹ̀sìn ọlọ́run kí wá ló dé ìpèníjà ní kẹ́ǹkórìíra islam nígbà ẹ̀sìn mọ̀ tẹ́sìn gbogbo àwọn ànábì ọlọ́run ni inú ẹ̀kọ́ mi tàbí orí kọ́ nínú ayà yìí kashfu Allahi ta'ala 'awra ahli al-kitabi annahum yulabbisun wa ọlọ́run bá ti pa ayá àṣírí àwọn arùkìtà ọlọ́run bá tú àṣírí wọn wípé mùlàbìsúnà ni wọ́n confucianist ni wọ́n confucianist ẹni tí ń dọ̀rọ̀ orú ni wọ́n ìdá òdodo papọ̀ mọ́rọ́ àti ìdárọ́ papọ̀ mọ́dodo ìlànà kan ní láti fi pa òdodo lẹ́nu mọ́ fún àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn tí wọ́n dákàmánú àbí láwùjọ gbogbo ẹsẹ̀ bá ti rí tí má ti ń darọ́ papọ̀ mọ́dodo tí ń dọ̀rọ̀ papọ̀ mọ́rọ́ in tó fẹ́ sí náà ní tó fẹ́ parọ́ mọ́ ó fẹ́ pìfèlì òdodo ó fẹ́ pìfèlì rọ lórí òdodo bẹ́lẹ̀ bá ti ṣẹlẹ̀ báyìí ní ìsìn àwọn tí wọn ò dákan mọ́ àwọn commoners wọn ò nílò òdo mọ̀mọ́ láàrin ìlú irọ́ náà ni ó máa tẹ̀lé bá àti rí láwùjọ tí ó mọ̀ ìwà burú ni mọ̀ wù tí mọ̀ pè ní béèyàn bá lè faraba ẹ̀ dáadáa èyí tàǹsọ yóò máa yé láàrin ara wa tàjẹ́ mùsùlùmí láwùjọ ẹ̀kọ́ tó parí lórí ilé ẹ̀kọ́ lẹ́gẹta wà fí ìhìmà náà ìlàhí yóò ṣẹ̀dí ìlú mùsùlùmí an tàṣàbòhí bin-nas min ghayri al-mùsùlùmí a rí ẹ̀kọ́ lẹ́ntí ìbá ti mùsùlùmí mọ́sílá rẹ̀ jẹ́ tí èsì mùsùlùmí àwọn ìwà mùsùlùmí àmọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run àmọ́ nínú súnà àdá Muhammad mọ́ pàwà ìsìláàmù dìbò mọ́ wáwúwà ẹlòmí tí èsì wà mùsùlùmí lọ́nà wo ìwà mùsùlùmí òun kórí òótọ́ ogún òtì kórí bàjẹ́ kó jìnà sí kó jábàjẹ́ lógún ìwà ẹ̀tẹ́ èsì mùsùlùmí kó pa irọ́ papọ̀ módodo sáà mùsùlùmí lè sáà ti kéèràn ṣé wà yẹ́kọ́ níbẹ̀ lára wa bẹ̀rẹ̀ láti rẹ̀ tí sọ̀rọ̀ ọlọ́run àwọn tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run mélòó ní sóòtọ́ pàápàá jùlọ nínú tó rọ̀ ma káṣí ọlọ́ọ̀bá nìkan tó sóyè káwẹṣẹ kágbésí ní wọ́n ń ò tó máa o ayé lé o ayé lé o tó máa ní wá pàjá sógùn lọ́pá o ọ̀rọ̀ àwọn yìí lé tó máa fún wọn yá mú o tó máa ní o gbẹ́bọgbé o torí pé wọ́n pọ̀ dànù ní o ṣe bí ìyẹn là ń pè ní mọ́rin fáwọn tí gbọ́ wà sí ẹni tí ó sì a máa sin tó jọ bẹ́ẹ̀ ní sẹ́ fáwọn èèyàn bẹ́ẹ̀rẹ̀ ibi bídí àṣà ìtọ́nù lágbónú súnà fáwọn èèyàn èjì káàbù ló fẹ́ bẹ̀rẹ̀ lálẹ́ tì ní tòráwé ó kògún lẹ́nu gbórùn bá ti wọ̀ si àwọn àdáadáalẹ̀ làwọn èèyàn ń pè ní súnà fáwọn èèyàn ní ìtìkà so àwọn àjọlá wọn gbẹ̀rù yẹn wọ̀ kìí ṣe wà wà ìwà ẹ̀ làwọn náà wà ń wù lẹ́nu ìwà kárí òótọ́ méjì papọ̀ torí nta wa la sọ yá máa tẹ̀síwájú láti 72 ní